bismillah alhamdulillah suma salatu wa salam ala rasulillah ikhwata aliman assalamu alaikum wa rahmatullahi wa barakatu a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo a dẹ̀ tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́lọ́n ramadan 1444 yìí ọlọ́run jẹ́ ajẹ́ kan àwọn tí yóò bá láyé o gbogbo àwọn àlàyé tá à ń ṣe lórí fíkìú ramadan pé ká lè gbàgbọ́ yá àwẹ̀ ọlọ́run jẹ́ àjọ soríire jẹ́ àsoríire ṣáájú àwẹ̀ jẹ́ ká soríire nínú àwẹ̀ tí rọ̀mọ̀dọ́n bá tún lọ ọlọ́run jẹ́ àsoríire jẹ́ àjẹkànnú àwọn tó foríjìn tí ó wà àlìjánná firdaus ọ̀làlá ilaha illallah ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí ni apá kẹfà nínú understanding ramadan fikiru ramadan tí à ń ṣàlàyé rẹ̀ lọ fún wa mazina fil amali saliha fi shari ramadan àwọn iṣẹ́ olóore tán fẹ́ a máa ṣe tá a fi rí ìyọ́nú ọlọ́run náà là ń ṣàlàyé lọ orí sọ́dákọ̀ la wà àwa ni wọ́n fẹ́ ká máa ṣe sọ́dákọ̀ kó pọ̀ nínú oṣù Ramadan a dẹ̀ ti ṣàlàyé pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun lọ̀gá ẹni tó máa ń ṣe sọ́dákọ̀ kódà ànábì máa ń ṣe sọ́dákọ̀ nù àwẹ̀ bí ìgbà atẹ́gùn ẹ̀wù bí atẹ́gùn tọ́já sí pé kẹ́ǹfẹ́ ni tànàbí ọ̀sán máa tọrẹ tí ó máa tọrẹ bí ẹni tí ò tiẹ̀ bẹ̀rù òṣì rárá bánàbí wa ṣe máa ń ṣe tó bá ti di inú oṣù rọmọdọ́nà òun nìyẹn kọ́lọ́n kó bá ní san ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó bá ní san wọ́n ní ẹ̀san olóore àlàyé tá a wá ń ṣe é lọ òun náà ni wípé àwọn èèyàn kan wá ń bẹ tán fẹ́ ká fókọ́ọ̀sì púpọ̀ pẹ̀lú gbogbo ìtọrẹ àánú wa tá a fẹ́ ṣe ibo la ti fẹ́ gbé ẹ̀yìn ẹrúsìn ọlọ́run gbogbo sọ́dákọ̀tọ́ ọba ṣe bàbá ọlọ́rẹ bàbá olùtọrẹ bàbá olùnáwó à mọ́mọ̀ sí i àṣebi tí sọ́dákọ̀ rẹ ti bẹ̀rẹ̀ òun ni ọ̀dọ̀ ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ jẹ́mọ́ ẹ gbọ́ bá a ṣe ń tòṣẹ́ ibi tí sọ́dákọ̀ tó ṣe pé mo ya ọlọ́rẹ o mo ya onítọrẹ àánú o mo ya ẹni tó lawọ́ tí ọ̀ láhun tí máa tó ń náwó kìí sọ̀dọ̀ àwọn ọmọ onífújì ìní sọ́dákọ̀ rẹ ti bẹ̀rẹ̀ o kìí ṣe ọ̀dọ̀ àwọn ọmọ aṣẹ́wó òun ni sọ́dákọ̀ rẹ òun ló ti bẹ̀rẹ̀ o ibo ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ìyàwó <clears throat> àti ọ̀dọ̀ àwọn ọmọ òun ni o ẹ wá jẹ́ àwọ̀ àkíyèsí àfàwọ̀ àbúrò rẹ̀ rátà kọ́lọ́n kó bá ní yọnu sí wọn èyí tí màmú wa muslim tí wọ́n gbà wá anabi sallallahu alayhi wa anabi ń pé dínárún ànfàkútà wù fi sabilillah wà dínárún ànfàkútà wù fi raqaba wà dínárún tasaddaqta bí ala miskin wà dínárún ànfàkútà wù ala ahlika àzọ́mùwà ajran alladhi ànfàkútà wù ala ahlik sallallahu alayhi wa alihi wa sallam anabi lówó tọ́ ọ ná sójú ọ̀nà ọlọ́run ojú ọ̀nà ọlọ́run ó lè nítumọ̀ tó pọ̀ ọ̀nà ọ̀nà fún kíkẹ́ ẹ̀sìn ọlọ́run kó lè máa ga àti gbogbo tọ́jú ọmọ ìlú la ọ̀nà ọ̀nà fún jihad àáfàá ní gbogbo orú owó yẹn tá a náà àtowó tá a ná tá a fi bọ́kùn lọ́rùn ẹrú ẹnìkan wà lóko ẹrú kódà jẹ́ àtúntìbọnú ẹ̀ ẹnìkan wà lóko gbèsè àwa yọ lóko gbèsè anáwó bẹ́ẹ̀ bákan náà ni owó tó o tún ná tọ́jẹ́ pé ta sọ dákítàbí alamiskin ọ̀nà fọlọ́sì àtẹ̀yìntọ́ wa ná fún fámìlì rẹ̀ ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó léyìí tó lóore jù lọ́dọ̀ òun lè tọ́ ọ̀nà fún ta ni o fún fámìlì rẹ̀ jàmọ́ tá a bẹ́ẹ̀ lè lọ gbọ́ ilé yìí yé la ilaha illallah a rí wípé ibi oore òun ni islam fẹ́ ṣe kíni o òun ló fẹ́ tì wá lọ lẹ́yìn bàtà bá lórí ìyàwó àtọmọ tán àti nínú rọmọdọ́nà yìí jáwọn ìyàwó àtọmọ rẹ náà jó oúnjẹ gidi àfà èè fowó oúnjẹ ọ̀sán rẹ ọmọ dákà jẹ káàkiri ni yóò máa ránjẹ káàkiri àdúgbò wọn ti ma yóò máa gbá bọ́ kíni yóò máa gbá bọ́ àlùsìkì ó ti níyàwó ọlọ́mọ oníyàwó tó lè bọ́ ọ dáná àti táwọn ìbá lọ náà ya dákà jẹ kí irú owó tó fi ń kí n táwọn ara fílẹ̀ fáwọn ìyàwó rẹ̀ ńlé ó bímọ bí ó ṣe owó tó ọ̀nà lórí ìyàwó rẹ̀ tán fi ń dáná oúnjẹ tán fi wọṣọ tán fi táwọn náà rí ẹja gidi jẹ tí wọ́n tó mu drinks àáfà tó tó ṣètò tí gan fún wọn tọ́lọ́n bá bù ọ́ láṣìírí tí ìbàdẹ́ bù ọ́ láṣìírí ẹ máa mú mi yín jẹ́jẹ́ ṣùgbọ́n mọ̀ pé owó tó ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ yẹn òun lèyí tó lóore jù níwájú ọlọ́run ọba àlekè ọlá àáfà ni ẹjẹ́ àtúnfẹ́ tọ́lá ahaluk àwọn èèyàn ibi téèyàn rẹ ti bẹ̀rẹ̀ náà níyàwó àtọmọ ṣùgbọ́n kó o tó níyàwó àtọmọ àwọn kan lọ́lọ́ ń lò tí wọ́n rẹ̀ sí ẹ ara àwọn tá a máa ṣe sọ́dá kọ̀ fún òun náà ni àlùwàlídẹ́yìn bàbá àtìyá rẹ ti ń bẹ láyé ebi wà táwọn ìyàwó rẹ ń gbádùn ẹ̀yin jóúnjẹ gidi ń sáàrì ẹ̀yin jóúnjẹ gidi ń tọrù so o ti gbóúnjẹ lọ fún ìyá àti bàbá rẹ ti ń bẹ láyé so o ti gbé nǹkan àwẹ̀ wọn lọ mọ̀jẹ̀ ọjọ́ ẹ̀kan mọ́ o gbé lọ́nbẹ̀rẹ̀ àwẹ̀ tọ́lọ́mọ́ tó bú ọ láṣìírí táwẹ̀ bá di bíi mẹ́wàá tó gbé lọ àwẹ̀ di bíi mẹ́ẹ̀ẹ́dógún tó gbé lọ àwẹ̀ di bíi ogún tó gbé lọ bọ́lọ́n bá ṣe rọ̀ lọ́rọ̀ sí kásì lẹ́ẹ̀kan náà ló gbé lọ gbé ntọ́jọ jù lọ tọ́jà pé bí kò gbé báàgì ráìsì kan lọ tọ́lọ́n bá bú ọ láṣìírí ibẹ̀ tó bá sì jà sí pé kóńgò kan lọ lọ́n bú ọ láṣìírí àwọn òbí rẹ náà mọ lẹ́fùtọ̀ wà ọlọ́run náà mọ lẹ́fùtọ̀ wà èyí tí ọ̀dà ni kọ́ ọ máa sáwọn kọ́ wá ya bùjẹ́bùdà nù ń ta kọ́ wá mọ̀ lé ọjọ́ ànábì wa Muhammadu báwọn sallallahu alaihi wasallam ilé ní yorùbá láti kẹsọ̀rọ̀ èdè bẹ̀rẹ̀ náwó lórí ìyàwó àtọmọ rẹ náwó fún bàbá àtìyá rẹ náà fáwọn náà ní nǹkan àwẹ̀ tí wọn bá tí ìdarúgbó débi kán má mọ bọ́n fìtà mú mílíìkì jáwọn náà mú bọ́n fìtà nú àwẹ̀ jẹ́ wọn mú mílíìkì tó ti yé bá ní ìsìn ná owó lórí àwọn òbí rẹ náà ẹni tó bá wá já sí pé kò ní bàbá àtìyá láyé mọ́ àdéhìí àfàwọn abdullahi ibùnú àti ìyá rẹ̀ àwọn tó jẹ́ pé tó bá ń bẹ láyé tó o bá nawọ́ sí wọn inú wọn ó dùn nínú fámìlì wọn nù àwọn ọ̀rẹ́ wọn tó ṣe dáadáa sáwọn náà nawọ́ sí àwọn náà kò ṣe dáadáa sí wọn àsáàtún máa nawọ́ oore sí àwọn tọ́jọ́bí wa ẹni tó bìrì ọ̀bà sí láyé mọ́ àwọn ẹbí àwọn ojúlùmọ̀ bàbá àtìyá yín náà ẹ̀ nawọ́ sí wọn wọ́n mọ̀ ọkọ́ pẹ̀ǹsì dáadáa sóbì yín náà ni ààrẹ náà ní kò sọ́dákọ̀ fáwọn òbí rẹ̀ gan-an kó o mọ̀ pé sọ́dákọ̀ yìí o àgé tí mo rà lọ mọ́sálásì bàbá àtìyá mi ni kọ́mọ ìgbà ládẹ́ jẹnẹrétọ̀ tí mo rà lọ mọ́sálásì bàbá mi ló jẹnẹrétọ̀ kejì màmá mi ló ìwọ náà ṣe bẹ́ẹ̀ so ti yé pure water mẹ́wàá tí mo kó lọ mọ́sálásì bàbá àtìyá mi ni kọ́gbà ládá lórí ẹ̀ so ti yé báwọn àátúnṣe dáadáa àánáwó lórí bàbá àtìyá wa àfáàní àlàárọ̀ mílù wàlẹ̀ àìtàm àwọn opó àti àwọn ọmọ òrukàn àwọn opó àti àwọn tá a ní o àwọn ọmọ òrukàn wọ́n fẹ́ ká ṣe dáadáa púpọ̀ sí àwọn náà akúmọ̀ ó pọ̀ pé ọkọ rẹ̀ kú ti kú òun ọ̀lẹ́ ní kankan ṣèbí wọ́n mọ̀ sọ pé owó tí bàbá sídìí filẹ̀ kò tó owó ọ̀rẹ́ ní kankan fi nǹkan kan lẹ̀ wọ́n ní kò fi nǹkan nu àwo ó ní agan kí la fẹ́ gan ṣèbí wọ́n ti ẹ̀rọ ọkọ tó ń fi wọ́n bá lẹ̀ máa dúpẹ́ fọlọ́ máa appreciate ọkọ yẹn aláwọn obìnrin kan bẹsẹ ọmọ ti wà ńlẹ̀ rẹpẹtẹ ọlọ́run lọ gba ọkọ wọn wọn à fẹ́ lọ́hùn kìí ṣe pé dáa jù wọn lọ wọn à dáràn níwájú ọlọ́run ọba àlékè ọlá ọba àlékè ọlá gbé bí ṣe máa ṣe é dé fún àwọn náà bàbá wọn àwọn ọkọ wọn àwọn di opó wa irú àwọn èèyàn báyìí náà ẹ wá jẹ́ á tún máa nawọ́ sí wọn ṣèbẹ́ gbọ́n tànà bíi wa Muhammad sallallahu alayhi tó sọ ewu àdìsí wa sálù bọ́nà eléyìí tí wọ́n mú wa Bukhari tí wọ́n gbà wá anábì ní àná wà ká fílùlìyẹtì fìlìjánà àkàdà èmi bá mójú àwọn ọmọ tọ́jẹ́ pọ́rọ̀ àwọn ọmọ bí òní ta fún wọn ó ni wà àṣàrà bisababa ti wà lìwúsọ ìka àfàbẹ́là àti ìka àárín ànábì wa ni bí ka méjèèjì ṣe rí bẹ́ẹ̀ láàṣejọ súnmọ́ra wa nínú àlìjánná àṣẹ iṣẹ́ àlùjánná ni ká máa nawọ́ sí àwọn ọmọ òrukàn ṣebí ìyá àwọn ọmọ òrukàn yìí náà ló pọ̀ àṣebọ́ ọba ṣe ń nawọ́ sí wọn iṣẹ́ àlùjánná ló ń ṣe nínú hadithi míì ànábì wa sallallahu alaihi wa alihi wasalam àdìsí àáfàá wa Abu rẹ́rà ni kọ́lọ̀mbá ni yọ́nú sí wọn ìmáàmù wa Bukhari àti Muslim náà gbà wá anabi ní asaai alàlà arúmọ́là wà lè mẹ́sìkè fi ìṣẹ̀bí ilé la anabi ilẹ̀ rẹ̀ ti ń ṣègbìyànjú lórí pé bó o láyé ò ṣe ní polúkúmuṣu fáwọn opó tọkọ wọn ti kú walimiskin àtàwọn olòṣì kàlímọ̀já ìdì fi ìṣẹ̀bí ilé la ẹni tó ń ṣe jihadi sójú ọ̀nà ọlọ́run ni adẹ̀tìmọ̀ ẹ̀san ẹni tó ń ṣe jihad sójú ọ̀nà ọlọ́run ẹ̀san rú wọn yẹn òun náà ni wípé wọn ní ṣèṣirò ṣẹ́ tó di ọjọ́ ìgbéǹde alkiyama torí náà jàmọ́ ẹ̀jẹ̀ àtúnṣe sọ́dákọ̀ tó pọ̀ fáwọn obìnrin tí wọ́n jẹ́ opó àwọn òlọ́kọ tí ó fún wọn lówó rẹ̀ sí àtọwọ́ ẹ̀wà wọn lẹ́ni tí ó rèlùbọ̀ fún wọn nínú ìlú tá a wà yìí gbogbo wa lámọ̀ ọkọ àti ìyàwó tán ń bẹ láyé gan wọn tó ń pariwo pé kò tó àwọn ojú méjì wa dojú ojú mẹ́rin wa dojú méjì ń bá tó ní ọjẹ́ tó àwọn opó yìí òrukàn lọ́dọ̀ tí ó jẹun tí ó jẹ sàárì tí ó jẹ tí ó tún lóògùn nú àwẹ̀ náà ara alimasakin àwọn èèyàn míì bẹ́ẹ̀ ní òòlù àtọkọ àtìyàwó wọn bẹ láyé wọn ò kú ṣùgbọ́n ká tó dá wọn pọ̀ gan wọn ò tó fẹ́ẹ̀ tó kan àwọn olòṣì pọ̀ nínú ìtọ́jẹ́ pé olòṣì ni wọ́n wọn ò ní gá wọn ò ní go mùsùlùmí sì ni wọ́n àjọ ń kírun ni ẹ̀yin náà sì mọ̀ wọ́n pé kódà tí ò tó dé bá wà ládùúgbò àwọn lẹ́ẹ̀kọ́ rí ń bẹ̀ tó náà mọ̀ làásù méjì lọ́fẹ̀ẹ́ kódà bí ọ̀bà wa sì ni àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan kìí ṣe fáwọn náà ò ní rárá ṣùgbọ́n pẹ̀lú bá àwẹ̀ ṣe dé yìí tí wọ́n ní òótọ́ wọn tí wọ́n bá mú sálárì wọn àbí wọ́n mú owó tí wọlé fún wọn àbásíkò tá à ń pariwo pé cash scarcity yìí tó jẹ́ pé àwọn ò tiẹ̀ ní nǹkan kan nú àkáǹtì bí wọ́n tiẹ̀ ń wo àkáǹtì o lè transfer fónírẹsì tí wọ́n bọ̀ gbérẹsì wá o lè transfer fẹ́lẹ́jà odò tí wọ́n bọ̀ gbẹ́jà odò wá o lè transfer fónítọ́kì oníchẹ́kìn tí wọ́n bọ̀ gbé wá àwọn ò tiẹ̀ tún ní nǹkan kan lórí fóònù wọn wọ́n tó wà káàntì wọn báyìí seven naira fifty kọ̀bọ̀ ló tún wà ń bẹ̀ irú àwọn olòṣì báyìí ẹ̀sìnàwó sọ́dákọ̀ sí wọn àáfàá ló sì ń bẹ́nu àwọn olòṣì yìí gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ̀rọ̀ wọn nínú Quran láyẹ́s àlùúnà nasa ìlàháfán mínà ta àfúfì wọn ní tọrọ láyé látara pé wọ́n láyọ̀ ọkàn wọ́n nítẹ̀ lọ́rùn òsì dẹ̀ ń bẹ lára wọn please locate them ẹ wá wọn jáde níbi tán bá wà ẹ̀bùn àwọn náà rẹ̀ sí ẹ̀bùn wọn lélùbọ̀ ẹ̀bùn wọn nísẹ̀mó ẹ̀bùn wọn lóròró ẹ̀bùn wọn ládìẹ ẹ̀bùn wọn lẹ́ja ẹ̀bùn wọn lẹ́ja kíká ẹ̀bùn wọn ní tí àwọn náà ó fi jẹ sàárì tí wọ́n ó fi gbà àwẹ̀ àwọn olòṣì òun nìyẹn gbogbo ẹni tó bá ń náwó tó ń ṣègbìyànjú lórí irú àwọn olòṣì báyìí náà ara àwọn tí ó mọ̀ wàlùjàn náà ara àwọn tí ó ṣoríire òun làwọn náà mọ̀ wá torí náà ẹ má jẹ́ òṣù wa o kọ́lọ́run bá lékè ọlá kó láàánú wa lójú ó ti wà ní àdìsí tí mo kà yẹn ẹni tó ń ṣègbìyànjú lórí opó àti olòṣì wọ́n kọ́pọ̀ ń jagun ẹ̀sìn sójú ọ̀nà ọlọ́run òun ni ṣùgbọ́n ká tún rọra wa náà ìwọ tó o fẹ́ sọra ààrẹ dalágbe o fẹ́ ààrẹ dolòṣì ìwé nítẹ̀lọ́rùn láyé rẹ̀ àfikọ́ ọ máa tọrọ kí tó o bá ti lè sílẹ̀kùn mi máa tọrọ o ò ní nítẹ́ lọ́rùn o ò ní láyọ̀ ọkàn kálukú ó gbìyànjú pé èmi fẹ́ máa fún yàn ni lànàbí wa muhammadu sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ń jóyè wa pé àlìyédùlẹ̀ òlíyà khairun mina àlìyédì sufla ọwọ́ ti ń bẹ lókè ti ń ná tí ń fún yàn ó lóore lọ́dọ̀ ọlọ́run ju ọwọ́ tí ń gbà á lọ má sọra rẹ̀ dẹ́ntí ọ̀kẹ́ máa tọrọtọrọ ṣùgbọ́n tó bá jásí pọ́lọ́ ń ló gbé wá fún ọ ọlọ́run náà tún ti kéta fún irú yín pé àwọn tí wọ́n jẹ tó ṣẹ́kù wọ́n gbọ́dọ̀ máa ṣe dáadáa sí yín ẹ̀yin arúsìn ọlọ́run ẹ jẹ́ aláàánú àwọn olòṣì lójú olòṣì lọ́pọ̀ jù náà lu tiwa yìí ní nàìjíríà ẹ jẹ́ aláàánú wọn lójú kò fi já sí pé rọ̀mọ̀dán náà yóò tún rọrùn fún wọn kódà táàwẹ̀ bá tún lọ ẹ má jẹ́ àṣàhùn sí wọn kọ́lọ́hún kó láàánú wa lójú <clears throat> àáfàá ní sọ́dákọ̀ tá à ń sọ yìí ẹ tún extend ẹ̀ dáwọn ilé ọlọ́run ẹ nawọ́ rẹ sáwọn mọ́sálásí almasajid mọ́sálásí ilẹ̀ yorùbá ti wá ń bì á ah, la ilaha illallah àwa mùsùlùmí ń sáwọn sílé ọlọ́run kálukú ẹ̀ ó bá ṣe ń tún lè ti wá ṣe táǹtọ́ àwọn sùkúù wá ṣe àwa náà kó sínú àwa náà ọmọ tó sùkúù wá ṣe á máa tún kàn àfa tí kankan bá ṣe á tún pé bíríkìlà wọ́n rẹ̀ á pé káfíńtà ṣé bí kálukú wá ṣe ń túnú ilé wá ṣe táǹtún lè wé wá ṣe táǹtún àwọn sources of income àwọn ààyè tá a ti ń rówó táǹtún ń ṣe ṣé bẹ́ẹ̀ náà là ń tún ilé tá a ti ṣiṣẹ́ àlùján náà ṣe ti ṣe mọ́ṣáláṣí ẹ̀yin mùsùlùmí ẹ̀ tún extend sọ́dákọ̀ sí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí yín tó ti fẹ́ wó ẹ̀yà tó ṣètè dáwó kẹ́ẹ̀rẹ́ báyìí mọ́ṣáláṣí yín tí ò ní jẹnẹrétọ̀ ẹ̀yà ara jẹnẹrétọ̀ kọjá pé ní tí ọ̀fẹ́ wá kírun yóò tún kírun tó bá rí pé fáànù ọ̀fẹ́ sóhun lórí yóò rí fóònù ẹ̀ ṣáàjì yóò rí torchlight ṣáàjì ń bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí mọ́sálásí yín ọ̀làjẹ́ ẹ̀rà gélọ̀ mọ́sálásí yín ó nídìí kan ra táìsì sí ẹ̀ra táìsì kẹrẹ kí mọ́sálásí náà ò dùn wò kódà láwọn mọ́sálásí àwọn àfojúrí ní mẹ́kà ní mọ̀dínà mọ́sálásí ó tún ní fìríìjì tọ́jẹ́ pé tọ́ba jásìkò tí ooru wà ẹ fẹ́ mu nǹkan tútù ẹ ara tẹ̀ ẹ́ báńkì láti máa rí nàìjíríà mọ́sálásí làwa ti rí ní mọ́tàmọ́dínà ẹ fẹ́ mú mi tútù ẹ kẹ́ ara tẹ omi tútù ní ó jáde ẹ fẹ́ mú mi gbóná ara tẹ kí ló dé tí ò sí bẹ́ẹ̀ láwọn mọ́sálásí ti wà ní nàìjíríà sọ́ta fún wa tó bá náà ni àṣà àka mọ́sálásí kún ni ẹ̀yin mùsùlùmí ẹ̀ka mọ́sálásí kún ara bíi tẹ́ ẹ̀xtẹ́ndì owó yín sí nìyẹn o ní ìparí ẹ ṣe fáwọn tó jẹ́ fámìlì yẹn àáfà ẹ ṣe fáwọn tó jẹ́ fámìlì yín ìyẹn lọ bá ọ̀rọ̀ silatul arham ẹni tó bá ń da okùn ẹbí pọ̀ bàbá ńlá oògùn owó tó tó láyé yóò sì ìwọ tó o bá fẹ́ lo tó o fẹ́ sóògùn owó o fẹ́ lówó fàyà oògùn owó tó dájú nínú súnà òun ni kọ́ ọ máa ṣe dáadáa sí fámìlì rẹ fámìlì bàbá rẹ ṣe dáadáa sí wọn fámìlì ìyá rẹ máa náwó fún wọn owó rẹ ó pọ̀ sí ni ṣèbẹ́ ẹgbọ́n tánàbí wa Muhammad sallallahu alayhi wa wa sallam tó sọ. So ó ń sọ fún wa pé man ahaba anyubi sátọ̀ làwù fi rísíkì yìí wàyú ń sá làwù fi afárí fàlìyẹsẹ̀lẹ̀ rahima anabi lẹ́nu tó bá fẹ́ ẹni tọ́já sí pé ó fẹ́ kẹ́mi òun ó gùn ó sì fẹ́ kárìsì kí òun ọ̀pọ̀ kọ́ máa ṣe dáadáa ṣẹ́bí kọ́ máa da ẹbí pọ̀ ẹjẹ́ á máa dẹbí pọ̀ níjọ́ táàwẹ̀ ò tí ì dé nígbà táàwẹ̀ náà tún dé ẹjẹ́ á máa da ẹbí pọ̀ ẹjẹ́ á fi gígùn níbẹ̀ yẹn náà ẹ̀yin mùsùlùmí ẹ extend sọ́dá kọ́ ọ̀yin sí bàrọ́ méjìlì ìzáà wàtìlvas sàárà tẹ́ mọ̀ sínú àwẹ̀ ẹjí ó débi kẹ́ ẹ tún lọ sponsor àwọn wáàsí ọ̀rọ̀ ọlọ́run lórí rédíò àtòrí tẹlifíṣàn kódà ẹ̀yin tẹ́ ẹ bá tún mọ bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹjọ́ jẹ́ pé orí Facebook YouTube ọ̀rọ̀ ọlọ́run ni ó kún bẹ́ẹ̀ pa nínú àdánwò tó ń ṣẹlẹ̀ nílùú alónìí pé àsìkò tán àṣìṣe ọlọ́run ọ̀rọ̀ masailu khilafi àwọn iṣu àwọn èèyàn kẹsà wà ọ̀rọ̀ kan tí ó strange tọ́jẹ́ pé làwọn èèyàn ó tún máa wéèsì àsìkò wọn lórí inú Ramadan gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fàṣùkọ àwọn èèyàn sófò nú àwẹ̀ ẹlẹ́jọ́ tẹ́ ẹ jẹ̀ wájú Ọlọ́run ẹ wá nǹkan táwọn mùsùlùmí ó fi lékún ní yímọ́ ní àtìmọ́ kìí ṣe kí a máa máwọn mọ́sálà àtẹ́yẹ pé tọ́jẹ́ pé ó ti kú wọ́n ti sin látijọ́ yìí kódà ó ti jẹrà àwọn mọ́sálà tọ́jẹ́ pé ó ti yí àwọn àáfà kìí ṣe tí a dá wàhálà alẹ̀ ẹ wo àwọn àáfà ẹni Ọlọ́run tí mà yé tí kùránì ń bẹ lára wọn tí súnà ń bẹ lára wọn tí ìpèpè lọ́sọ́dọ̀ ọlọ́run ń bẹ lára wọn tí è ṣe pé khalif tó ìrọ̀f kì í ṣe pé n tán wà ní pé jèmi náà sọ tuntun ká lè mà mí àwọn tó jẹ́ pé tọ́lọ́run lọ pàtàkì lẹ́mìí wọn ẹ extend sọ́dá kọ́ yín débi kẹ́ ẹ lọ sponsor radio program ẹ sponsor television program ẹ sponsor àwọn wáàsí àdúgbò muslim community pẹ́pẹ́ ẹ̀yin lẹ́gbòó tọ́pọ̀ lẹ̀ ẹ̀yin lẹ́gbàgà lẹ́gbà tẹ́ǹtì ẹ pa àwọn àfẹ́ ẹni ọlọ́run àwọn èèyàn ọgbọ̀rọ̀ ọlọ́run ẹ tún extend ìnáwó yín débẹ̀ tọ́lọ́run náà ò lè ṣe kíni o yóò lè máa lọ kọ́lọ́run ọba àlekè ọlá kó já ṣe oríire ẹ̀yin ẹrúsìn ọlọ́run àáfàá lára ń tààtùn mójútó nínú rọ̀mọ̀dọ́ náà fẹ́ni tọ́lọ́ bá ṣe ń rọrùn fún òun náà ni àlọ́rùmọ̀rọ̀ àlọ́rùmọ̀rọ̀ ká lọ ṣe wúmúrá nínú rọ̀mọ̀dọ́n jẹ́mọ̀ sẹ́gbọ́n tá à ń sọ yí báyìí àyàn umura fẹ́ kéèyàn lọ ṣe umura nínú Ramadan odidi iṣẹ́ olóore òun ni tọ́lọ̀ ń bá ní kó rọrùn fún wa tó rà á ti fẹ́ kan rí tó ti wà nínú àdìsí anabi sallallahu alaihi wasallam ẹni tó bá ṣe umura nínú Ramadan ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe ájì pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹ̀yin tọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ lówó lọ́wọ́ àbíbi tí ọlọ́run tó bẹ́gi ọlà fún wọ́dé lẹ́yìn ìgbà tó o lè sponsor ara rẹ o tún lè sponsor mùsùlùmí mẹ́wàá wo àwọn mùsùlùmí tí wọ́n fẹ́ lọ ṣètò ọlọ́run àáfà àwọn mùsùlùmí tán fẹ́ lọ ṣètò ọlọ́run tí wọ́n bẹ̀ lọ́run fúnra wọn wọ́n tó wọn ò ní ṣépè fún wọn tó sponsor wọn náà àdúrà ni wọ́n máa ṣe fún ọ báwa náà ṣe máa ń ṣàdúrà fáwọn tọ́lọ́run lòun sábàbí dáadáa fún wa táwa náà fi lọ ṣe ájì àáfà àlè má bẹ̀ lọ́run fún wọn torí pé sí àdúrà ni afa ráwọn èèyàn lọ umra tọ́lọ́n bá ní kọjá pé ìwọ ní ìsìn lápẹ̀rẹ̀ ọ̀kẹ́rọ̀ ọlọ́run bóyá umra lásìkò bóyá one point two million lápẹ̀rẹ̀ o sì ní twelve million lọ́wọ́ ẹ̀yin mẹ́wàá wà àwọn èèyàn mẹ́wàá tó jẹ́ pé tọ́lọ́run ni wọ́n lọ ṣe wọ́n tọrọ fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n tọrọ fún olùtàn bá ti wá lílọ sí umra tiwọn náà yóò tún lé wọn kó ní ẹ̀sìn yóò lé wọn kó nígbàgbọ́ òdodo bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ yìí ọkàn tèmi gan wà ń káàbà mi èrò ọlọ́run pé mi náà tún lè lọ umra rọmọdún tí ń bọ̀ yìí even though mi ò lówó ẹ̀ lò ṣùgbọ́n mi ò rọ ọlọ́run pin àfà ẹ̀yin tẹ́ lówó lọ ẹ̀rọ àwọn mùsùlùmí tí wọ́n lọ ọ̀sẹ̀ lọ́ọ̀ ní umura àdánwò lónìí ni pé àwọn oníràn ẹ̀ lọ umura àwọn olóṣèlú ta ni wọ́n rán lọ àwọn tọ́ọ̀gì apààyàn àwọn aṣẹ́wó àwọn tí ó jẹ́ pé ìran gan ọ̀rọ̀ wọn lọ́rùn débi pọ́rọ̀ wọn ọkàn umura àfà lílọ ọ̀sẹ̀ umura nínú rọ̀mọ̀dọ́nà nínú àdíìsì ànábì ní umrọ̀ tó ń fi rọ̀mọ̀dọ́n tààdìlù hajjata máa umura nínú àwẹ̀ bí ìgbà téèyàn ṣe odidi ájì pẹ̀lú ànábì wa sallallahu alaihi wa alihi wa sallam ara aṣẹ́ olóore tá a gbọ́dọ̀ mójútó ni nínú àwẹ̀ ara ẹ̀ ní alẹ́ ìtìkáf alẹ́ ìtìkáf ìkóraró ìsàtìpó sínú mọ́sálásí afa ara aṣẹ́ olóore tá a gbọ́dọ̀ mójútó ni àwọn òru mẹ́wàá tó bá kàn yẹn tá a máa ń wá láyé látúlù kọ́dìrì nínú ọ̀nà tá a lè gbà rí ni kéèyàn ọmọ ọmọ fìyàwó àtọmọ ẹlẹ̀ kó ní ó di mọ́sálásí èyí tó sì rinlẹ̀ jù táwa fi ń sin lọ́hùn nínú ọ̀rọ̀ jùmùúrù ulama òun ni pé a lè ṣe itikaf fi kulli masjidin jami'in gbogbo mọ́sálásí tán bá ti ń kí jímọ̀ ń bẹ̀ a lè ṣe itikaf ń bẹ̀ jàmáà sóyà àbí òye ṣùgbọ́n tọ́lọ́run bá tọ́bẹ́gi ọ̀là fún tó lè lọ sí ní mọ́sálásí mọ́kà ní kaaba ó lè lọ sí mọ́sálásí ànàbí àsálàmù alimọ́sídù nàbàwì àbó lè lọ sí ní mọ́sálásí akọ́sọ́ òun ló lóore jù kọ̀ wá túmọ̀ sí pé nítorí pé ń ló lóore jù àwa lè ṣe láwọn náà lu tiwa náà látàyé àwọn sálàf ibi tọ́pọ̀lọpọ̀ àáfàá lọ tẹ́ èdò ni òun nípa lè ṣe eighty calf ní gbogbo mọ́sálásí tán bá ti ń kí wákàtí márùn-ún tán dẹ̀ ń kí jimá ń bẹ̀ èyí ń la fi ń sin lọ́hùn ń ló sì fi alọ́kàn balẹ̀ jù pẹ̀lú pa àgbà pé mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta wọn kéèyàn lọ ṣe ń bẹ̀ ló lóore jù so tábàtì á sọ pé ibẹ̀ nìkan la ti lè ṣe ajẹ́pà àti sọ eighty káàfù di ìbáàdà kan tó jẹ́ pé ẹ ń bá lówó lọ́ọ́ nìkan tó lè tráfù lọ òlù ló lè ṣe eighty káàfù yìí dẹ̀ ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn àáfàá wa náà máa kọ́nu tíra àwọn ara àjọsìn tá a sì lè wojú rẹ ọlọ́run nínú rọ̀mọ̀dọ́nà òun ni ìtìkáàfù yẹn ká ṣe lọ́pọ̀lọpọ̀ àáfà aláàbẹ̀rẹ̀ ká máa ṣe rọ̀mọ̀dọ́n náà ni kí ni o mina wa du'a wa listigifa nínú rọ̀mọ̀dọ́n wọ́n fẹ́ kí ìmọ̀ ọlọ́run kọ́ pọ̀ tó ti yẹ ká má jẹ́ ká iná wá òtútù àfi ká máa rántí ọlọ́run la ilaha illallah la ilaha illallah lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àsàlátù allahumma salli ala muhammadin wa ala ali muhammadin wa sallim la hawla wa la quwwata illa billah subhanallah wa bihamdihi subhanallah al-azim subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar a jẹ́ kí àsìkáàrù wa ó tún pọ̀ sí àsìkáàrù sọ̀bà àńjọ́ tí ò sí rọ́mọdán tẹ́lẹ̀ ó ti wà nù súnà á láwọn àsìkáàrù kan tá a máa ṣe láàárọ̀ á láwọn àsìkáàrù tá a máa ṣe ní ìrọ̀lẹ́ ká mọ̀ tún jẹ́ káwọn àṣkárù yẹn ó já nínú Ramadan bá a bá ṣe ń tìlàwọ́ àwa ká tó máa ṣàṣkárù àárọ̀ yẹn ká máa ṣe tìrọ̀lẹ́ káwa jẹ́ ká àṣkárù ọ̀pọ̀ rẹpẹtẹ nínú oṣù Ramadan títọrọ àforíjìn wa kọ́pọ̀ rẹpẹtẹ nínú oṣù Ramadan ṣíṣe àṣàlà àtúfà nàbí àṣàlàm kọ́pọ̀ rẹpẹtẹ nínú oṣù Ramadan wàkàdálíkà àlìkísà nínú dùà ká ká dùà wa ọ̀pọ̀ àdúà dẹ̀ ti pín sí méjì lọ́dọ̀ àwọn àáfàá só ti yé àdúrà ètò jẹ́ pé a fi ń rántí ọlọ́run ni àtàdúrà ètò a fi ń tọrọ nǹkan méjèèjì náà ni ká máa ṣe só ti yé bá ní ìsìn àwọn táwa náà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú oore ayé àtòore ọ̀run àátọ̀ máa tọrọ rẹ̀ àáfà lára aṣẹ́ olóore tá a mójútó nú àwẹ̀ náà ní kíni ò ta harri laylatul qadr àátọ̀ wá òru laylatul qadr òru yẹn àáfà máa wá kíni tọ́lọ́run ọba àlékè ọlá tí yóò fi fi wá ṣe é kòǹgẹ́ òru náà gbogbo bí òru yẹn bá wà a gbọ́dọ̀ fi ọwọ́ yẹpẹrẹ a gbọ́dọ̀ fi mú a máa wà ní. àáfàá lára aṣẹ́ olóore ni ìkọ́rọ́jú zakat ìkọ́rọ́jú azaka àwa tọ́lọ̀ ń bá bẹ́gi ọ̀la fún kò sígbà tí mùsùlùmí ò lè yọ sàkà nínú ọdún zaka yìí ṣe ìbáàdà tó ń rọmọdọ̀ ní yafakọ̀tì kìí ṣe ìjọsìn tọ́já sí pé ní rọmọdọ̀ nìkan la máa ń ṣe níjọ́ tá a lè ṣe sàkà ní muharram a lè yọ ní rọ̀bíù láàrin sọ́fà rọ̀bíù làwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nínú tọ́ràn sáwà àtàwọn mùsùlùmí tá a súnmọ́ a ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa ń yọ sàkà wọ́n fókọ́ọ̀sì ìgbà méjì lọ́dún ọ̀pọ̀lọpọ̀ fókọ́ọ̀sì Ramadan àwọn kan fókọ́ọ̀sì ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù bìlìhíjà lásìkò táwọn mùsùlùmí wà ní hajj tó ráwọn ẹ̀rí tó tún wáyé pé àwọn ọjọ́ yẹn ló lóore jù lọ́dún ṣùgbọ́n òru mẹ́wàá làìlátùlẹ̀ kọ́dírì ni ló lóore jù nínú òru ṣùgbọ́n kọ́lọ̀ mùsùlùmí máa ń fọ́kọ̀sì rọ̀mọ́dọ́n torí pé sẹ́ta a bá ṣe nú àwẹ̀ àbá àfà mọ̀dọ̀ àfà ni ìlọ́po ìlọ́po ni láàdá ẹ̀yin olówó ẹ màmá ẹ yọ sàká ẹ yọ àwọn èèyàn pọ̀ tán nídìí sàká ẹ wá wo foundation tiwa náà táwa náà ń darí Imam Ibn al-Qayyim Islamic Foundation téèdò ní olóni kò ní léèyàn méjì mẹ́ta àwọn nídìí ìsàká o gbójúmọ́ làwọn èèyàn ń bá wa àwọn nídìí ìsàká ìsàká tí è wọlé mùsùlùmí ti pọ̀ rẹpẹtẹ tán nídìí ìsàká kí ló fà á òfin ti pọ̀ ju Nàìjíríà tiwa yìí owó tó tó yàn one million ní olóṣèlú ẹ̀yọ kan ní lọ́wọ́ ìyìnfẹ́ máa dá akọ even náà àwọn olóṣèlú mùsùlùmí wọ́n èyí yọ sàká ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí gbogbo ẹni tí èyí yọ wàlẹ́dínà yakini zúnà dábà wà lè fi bọ̀ sẹ́ni gbogbo ẹ̀yin tẹ̀ ń ayé iya na ẹ̀ ìyá náà ro rẹ̀ ẹ̀ jẹ́ bàbá ńlá yà lọ́dọ̀ gbogbo tẹ́ náà pe wò lọ lásìkò náà bíi million ọdún kan ìwọ náà ti le yọ sàká ọ̀pọ̀lọpọ̀ wa dẹ̀rẹ̀ àti tó yọ sàkà ṣùgbọ́n bí owó sàkà yẹn ṣe ń yọ àtúnyìn fẹ́sẹ̀ àyìn fẹ́sẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé kálàbà náà ó lè dúró sọ́wọ́ wa lọ́dún kan tí sàkà ti wọ̀ ọ́ ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa náà tá a yọ ẹ̀jẹ̀ a máa yọ sùkúù lèmi náà rọ́ọ̀nù àwa náà ń kakuléètì ẹ̀ kí ni profit tá a rí first term kí ni profit wa ní second term kí ni profit wa ní third term à ń rò pọ̀ tó bá ti tó wọ sàkà ìwọ náà yọ bó o ṣe ń rówó ètò orí ní first term o tún lọ sáré fi gi o fi ra o fi granite o tún bá project kan lọ ṣe bó o ti rówó yẹn tọ́ ọ̀bá náà tó kó pamọ́ báyìí ṣèbí ìwọ náà ò rí fódìdí ọdún kan ọ̀dà tó bá sọ pé sàkọ́ ọ̀wọ́nú owó rẹ̀ ṣé sọ́dákọ̀ náà ò tún wọ ni ẹ̀dẹ̀ wogun tá à ń sọ yìí owó kékeré pín ní sín owó pín ní sín one over forty òun lèèyàn yọ̀ ń bi sàkà kìí sọ owó kan tó pọ̀ ẹ̀ wá jẹ́ ayọ̀ ara ń tá a fi máa wáyọ̀nù ọlọ́run ẹ yọ sàká owó yín nù Ramadan ẹ yọ fáwọn tó bẹ̀rù ọlọ́run ọ̀nà méjì ni o lè yọ fúnra rẹ tó o bá rí olòṣì mùsùlùmí tó di pé lè nídìí sàká kọ́ ọ yọ fún kò sí ní tó burú bẹ́ẹ̀ náà ṣẹ̀ríà o lè yọ fún àwọn àjọ mùsùlùmí tó bá jẹ́lu tó jẹ́ pé ìjọba ń kọ́dínéètì ẹ̀ ẹ mọ̀ yọ dàrẹ́ẹ̀tì fúnjọba látọ̀dọ̀ ìjọba yọmọ dọ́dọ̀ àwọn tí ó ní tẹ́ ẹ bá ra àwọn àjọ mùsùlùmí bẹ́ẹ̀ yọmú foundation tiwa náà pẹ̀lú àṣẹ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run láìpín àní yọ náírà kan bẹ̀ àdéhùn láti wájú ọlọ́run àtẹ̀yìn àní yọ náírà kan bẹ̀ tá a nà fúnra wa àwọn tó ní díẹ̀ àwọn olùsìn ní ọ̀dọ̀dọ̀ wọn. afa ẹ yọ sàkáfa ibi yíyọ rẹ̀ lórí ire wà àǹfààní mi táwọn afa wa pè wá sákèésì tọ́ ọ bá yọ fáwọn èèyàn ibùn kò sí tó burú o ti lẹ́ńtọ́ fẹ́ fún lẹ́mìí mọ́mọ́mọ́ ìyá wa kan ti máa ń ṣe bẹ́ẹ̀ yọ yọ àwọn tó fẹ́ fún náà á wà bá wọn fún wọn kí ni hikima tó wà ń bẹ kọ́ ọmọ sọ̀ra kọ́ ọmọ sọ àwọn tó ń yọ sàkà fún dẹrú rẹ tọ́jẹ́ pé ní ìsìn bóyá o fẹ́ yọ sàkà nínú àwọn tí ń bọ́ ṣiṣẹ́ bóyá bàbá tí máa ń bọ́ roko ní sùkúù rẹ̀ wá fẹ́ yọ sàkà fún tọ́ ọ bá ti lè yọ sàkà fún bóyá yọ sàkà two fifty thousand fún nítorí tó bá fẹ́ bọ́ ọ̀sán kò wọ́yẹ kọ́ gba seven five yá àrántí pé ah, aláàjì tó fún mi sàkà two fifty aláàjì ẹ̀ mú two thousand wá. o ti ń yóò máa fi jù rẹ torí àǹfààní tó ti rí lára rẹ ṣùgbọ́n tó o lè ṣe tó yẹ pé you will be a neutral person ìwọ ti mọ̀ pé wọ́n lọ yọ fún un kò ní jẹ́ pé ah ṣé mi ló ń ṣe báyìí èmi tí mo máa yọ ṣàkà fún ọ èèyàn ni wọ́n náà ìjọba nìyẹn lè gbé ọ so ó wà safe kéèyàn jẹ́ pé kọ́mọ̀ jẹ́ pé direct ṣùgbọ́n tó bá jẹ́ direct náà kò sí tó burú bẹ́ẹ̀ nù ṣẹ̀ríà ṣùgbọ́n láti sọ ìkíláàsì wa òun ni tá à ń sọ ká yọ ṣàkà ọ wà àwọn iṣẹ́ olóore tí wọ́n fẹ́ ká máa ṣe nínú Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn náfìlà tó wá ń bẹnu ẹ̀sìn náà níjọ́ tí ò sí Ramadan ẹ̀já gbìyànjú ká mójútó ọlọ́njà sóríire pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní episode seven ibẹ̀ láti wá bẹ̀rẹ̀ àwọn màsá ìlú fèkèyíyà episode mẹ́rin tó kù tá a fẹ́ fi sọ̀rọ̀ Ramadan àwọn àmọ́ àmọ́ àdájọ́ kọ̀ọ̀kan wá àwọn wo ni ò lè gbààwẹ̀ kí ni ìdájọ́ wọn àtàwọn àdájọ́ mi àwọn àdájọ́ mi kí ló kàn wá ń pa láìlátul kọ́dìr kí ló kàn wá ń pa zakatul fitr àtàwọn nǹkan míì tó jẹ́ pé rọmọdọ́nà wa ò fi lè jẹ́ kíkún ọlọ́run jẹ́ àsọdíire ẹ jẹ́ àpàdé ẹ̀pìdò sẹ́wọ̀n subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.